ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí mo lérò pé ẹ gbádùn orin yẹn ṣe fẹsẹ̀ rájọ́ ẹ wò ó gbogbo yòówù kẹ máa rò ẹ gbà á wípé ìrìn àjò ẹ̀dá ni àmọ́ nǹkan kan tó lè mú wa borí nǹkan kan tó lè mú wa làájá àlejò mi kí ni nǹkan yìí. láìsí àdúrà àtàwẹ̀ gẹ́gẹ́ bí mo ti fi bẹ̀rẹ̀ hmm. iṣẹ́ ìyanu kan kò lè ṣẹlẹ̀ bíbélì kan ti fìdí ẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí mo ti sọ ṣáájú a gbọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn nínú ayé lọ́jọ́ tí ò ní a ya ọ̀lẹ nínú àdúrà gbígbà hmm. a ya ọ̀lẹ gidi gan ó rọ̀ wá lọ́rùn pé ẹjọ́ bá mi gbàdúrà sí kinní yìí a dẹ̀ mọ̀ wípé àdúrà kan tó lè gbà jù lórí ayé ẹni òun ni àdúrà tí ẹni fúnra ẹ̀ gbà fúnra ara rẹ̀. ẹni àdúrà tí ẹni fúnra rẹ̀ gbà fúnra ara rẹ̀. Hmm ni àdúrà tí ó ní ṣe jù lórí ayé anybody àwa fúnra wa gbọdọ̀ ní lóòótọ́ àlè lẹ́yìn tó ń gbàdúrà fún wa ní kíkan kíkan o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn tí ọlọ́run dá àwa fúnra wa gbọdọ̀ ṣe kí ni bíbélì ọmọ sí bàbá la jẹ́ a lè rí ọmọ tí bàbá ẹ̀ bí òkè ó wá fẹ́ rányàn lọ bá bàbá ẹ̀ ó wá lọ́rùn aláàtà pé ẹjọ́ ẹ̀ bá mi dádìdì mi pé mo nídìí owó ń skul àwa gẹ́gẹ́ bí ènìyàn àwa ni ọmọ ọlọ́run a gbọdọ̀ lè lọ bá bàbá wa pé bàbá bí kìíní ṣe ń lọ kò tẹ́mi lọ́rùn ẹ jọ̀ọ́ kí la máa ṣe sí i hmm. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa onígbàgbọ́ a ti rẹ̀wẹ̀sì a ti yọ̀lẹ́ a ti yọ̀lẹ́ yanu kíákíá ọ̀nà àbáyọ lójijì. olóòtú mi mi ò fẹ́ sọ̀rọ̀ síbi yanu kíákíá yẹn ni <laughs> ìyanu wàràwàrà nísinsìnyí lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ àfẹ́ ní sùúrù ló ń fa ìrìnàjò tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rìn lónìí ọ̀pọ̀lọpọ̀ wá gbọ́ pé òkè ibi tó lóun ti ń ṣọlá nì bóyá ibẹ̀ ibẹ̀ àwọn ọmọ tiẹ̀ ò yàn mọ́ bẹ́ẹ̀ hmm. torí pé ọ̀rẹ́ rẹ lọ síbẹ̀ orí ìyanu ìwọ náà o ti gbéra o ti tẹ̀lé títí ẹ̀ ò dẹ̀ sí ń bẹ̀ títí ẹ̀ ò dẹ̀ sí ń bẹ̀ ah, ẹni tó bá mi ṣe nìyà kò wá báwọ̀ ṣe ọlọ́run ti doni rọ́ ń bẹ̀ yẹn ah. ṣùgbọ́n gẹ́gẹ́ bí ènìyàn tá a bá fi ara balẹ̀ tí a jókòó tí a gbé bíbélì wa tá a bá ọlọ́run sọ̀rọ̀ tá a yan àsìkò sásìkò tá a fi àdúrà àti àwẹ̀ tá a fi gbáǹdì dáadáa ní àsìkò tí ó wọ̀ àti àsìkò tí kò wọ̀ fún wa torí tí ìyanu kò bá máa ṣẹlẹ̀ ó gbọ́dọ̀ lè fún fi àsìkò lẹ̀ tó dáa tó jẹ́ pé wà mọ̀ kókè mo fi àsìkò mi lẹ̀ fún kinní yìí hmm. ni iṣẹ́ ìyanu máa tó ṣẹlẹ̀ kì í ṣe pé wà kọ́ lọ sórí orí eékún rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ lọ́jọ́ tí ò ní ni ọ̀yà ọ̀lẹ́ni bíi pé tó bá bọ́ sórí eékún pé kó gbàdúrà ìṣẹ́jú márùn-ún ó ti sùn lọ ẹlòmíì gan kó tó ka bàbá wa ti ń bẹ ní ọ̀run rárá rárá ó ti sùn lọ ilẹ̀ ọjọ́ kejì ti mọ́. ṣùgbọ́n a máa kóra wa ní ìjánu a máa kọ́ra wa bí ó ti ń gba àdúrà tí a bá ń gbàdúrà kò sí gẹ́gẹ́ bí èmi tí wọ́n fi kọ́ mi lẹ́yìn àdúrà àdúrà tún ni hmm. a lè gbọ́dọ̀ dáwọ́ àdúrà dúró nígbà tí a lágbára ọlọ́run hmm. a lè gbọ́dọ̀ dáwọ́ àdúrà ìgbà tí nǹkan tí à ń béèrè fún tó bá ti ṣẹlẹ̀ a gbọ́dọ̀ dáwọ́ àdúrà dúró onígbà ẹ̀gàn ni sátani máa tún lọ túnra dì. kò sí ìpele téèyàn lè dé nínú ayé yìí hmm. tí o bá dé pele kínní wà níṣòro kínní hmm. tó tún dé pele wà á máa jà kítakíta ni ìpele tó bá dé wà á jà kítakíta láti lè dúró ṣinṣin lórí ẹsẹ̀ rẹ ni hmm. torí àwọn tó jálẹ̀ sátani tó jálẹ̀ tó fi dé pele kejì tó délé nì kò ní fi ẹ́ lọ́rùn sílẹ̀ a máa tò ẹ́ pé kóun tún fa ìpadà sẹ́yìn ni ṣùgbọ́n bàtà bá rẹ̀wẹ̀sì nínú àdúrà. àdúrà ní ibi tadé yẹn la máa fi ní ìdúróṣinṣin bẹ̀ tàbí máa pé nínú ìyanu yẹn nínú ìyanu yẹn lẹ́yìn tí yẹn bá ṣẹlẹ̀ wàtúwárò òkòkè jẹ́ ń tún bọ́ sí ìpele tó tún kàn tó nílé ayé gẹ́gẹ́ bí ọmọ pété bá ti bí ọmọ abẹ́ láti bí ìràkòrò débi kó máa dìrọ̀ mọ́ nǹkan láti ibi ọmú débi wàrà débi ẹ̀kọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìpele ṣe jẹ́ hmm, nínú ayé nínú ìrìnàjò ẹ̀dá ẹnì kan ò kí ń dìde ní ọkọ̀ kò déédéé dókè ìpele sípele ni lẹ́yọkọ̀ọ̀kan ìgbésẹ̀ ìṣiṣẹ́ ìtẹ̀lé. ṣùgbọ́n nínú ayé tá a wà yìí a ti wà fúnra níbi pé a fẹ́ tẹ̀lé ayé nípele sípele a fẹ́ la tà torí àkàbà láti fẹ́ lọ máa gun àkàbà. a fẹ́ ṣe sùúrù rárá. a fẹ́ ṣe sùúrù rárá. a fẹ́ sanwó ìdílé. a fẹ́ farajì láti gba nǹkan tá a fẹ́ yẹn tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ nínú ayé lọ́jọ́ tí ó ní nǹkan tí ó ń fọ ọwọ́ ara wọn fà ó ju nǹkan tí ọjọ́ orí wọn gbé lọ. bóyá torí ẹ̀gàn ni ọ̀pọ̀lọpọ̀ ṣe ń lẹ́mìí gígùn. Ah! ìyẹn fún àwọn ọ̀dọ́ tún nìyẹn láyé ọ̀tọ̀ hmm. torí pé ọ̀dọ́ mi tẹ bá wo nǹkan tí wọ́n ń ṣe bàbá tó pé sẹ́wọ́ntì mi kò tí ì ṣe ìlàjì ẹ̀ nǹkan tó ṣe bàbá yòdè ń ṣọ̀lẹ o bàbá yòdè ń ṣọ̀lẹ o ó ṣiṣẹ́ takuntakun ó tún gbàdúrà o. ṣùgbọ́n àwa ọ̀dọ́ lọ́jọ́ tí o ní a ti ń tojú bọ nǹkan tí ó yẹ ká tojú bọ̀ ah. nínú ìrìn àjò ẹ̀dá tí Ọlọ́run kọ fún wa pé àyànmọ́ ẹ ni ó máa lo kinní a lè ní sùúrù de àyànmọ́ yẹn a wá ń gé igi wa láàrin méjì hmm. a fẹ́ bẹ̀rẹ̀ igi wa gégé láti bi pẹ̀rẹ̀ yorùbá ń wọ pé ibi pẹlẹbẹ láti mọ ilẹ̀ jẹ àwọn ọ̀dọ́ ọ̀sìn ibi rogodo yẹn gan-an afẹ́lọ mú ìdẹ wa jẹ níyìí tó jẹ́ pé ó máa ń da ìrìn àjò ẹ̀dá rú hmm. níyìí tó jẹ́ pé adébítà bá gún ọ̀lẹ̀lẹ̀ jẹ láti ibi pẹlẹbẹ a máa jẹ́ títí débi máa fi débi tó goro tó jẹ́ òpin ọ̀lẹ̀lẹ̀ hmm. ṣùgbọ́n àìdá tó ti lọ mú ọ̀lẹ̀lẹ̀ tiẹ̀ láti ibi tó ga goro tó ti ń bù kò ní jẹ́ tán hmm. ìrìn àjò ẹ̀dá nìyẹn ẹ̀dá gbọ́dọ̀ mọ̀ kí ni kí ni nǹkan tó tọ́ sí mi lásìkò yìí kí ni nǹkan tó yẹ mí nísìnyìí ló máa jẹ́ kí ìrìn àjò ẹ̀dá dán mọ́rán ṣùgbọ́n tí ẹ̀dá ò bá ti ní sùúrù sùúrù ṣe kókó nínú ìrìn àjò ẹ̀dá tí ẹ̀dá ò bá ti ní sùúrù ó máa ṣi ẹsẹ̀ gbé. Hmm. tí ẹ̀dá ò bá ní sùúrù ó máa ṣi ẹsẹ̀ gbé. bí Yorùbá ṣe máa sọ pé ọ̀dọ́ mi ò dúró sùúrù lérè mọ́ Ọlọ́run ṣògo ah, ló ń bá lọ. Only one nìyẹn. ọlọ́run ṣògo yẹn gan-an dẹ̀ ló wá ń da ìrìn ìjà rú òun ló ń gé ilé ayé ẹ̀dá tó ń gé ìrìn àjò wọn kúrú. òun ni ò jẹ́ kí wọ́n lè dé bùté tọ́lọ́run ti ṣètò fún wọn gan láti dé. tẹ́ bá wo ọ̀pọ̀lọpọ̀ obituary sin. gone too soon. Hmm. oríṣiríṣi ọmọ ọgbọ̀n ọdún ọmọ ọgbọ̀n ọdún ọmọ ogójì ọdún ọmọ àádọ́ta ọdún lójijì. mi ò fẹ́ mú issue ẹ̀kọ́ tí mo rí ní online ní ọjọ́ díẹ̀ sẹ́yìn ni ọmọ kékeré gẹ́gẹ́ bí ènìyàn a gbọ́dọ̀ ṣe sùúrù ká dúró de àsìkò wa gẹ́gẹ́ bí mo ṣe sọ nínú ọ̀rọ̀ wa pé oore ọ̀fẹ́ ó yàtọ̀tọ̀ oore ọ̀fẹ́ títáyé rí títáyé ṣiṣẹ́ náírà márùn-ún tó rí ogún náírà ó yàtọ̀ sí oore ọ̀fẹ́ tí kẹ́hìndé rí tó ṣiṣẹ́ ogún náírà hmm. tí ó rí èrè lórí ogún náírà yẹn a gbọ́dọ̀ mọ̀ pókè ó ń da fọ́ọ̀rẹ́ mi ṣé nǹkan tó rẹ̀ mi yẹn ṣé nǹkan tó ń ṣe ó tọ́ sí mi má wo ìrìn àjò onírìn àjò fi rìnrìn àjò ayé tìyẹ ló máa jẹ́ kí òun àjò ẹ pẹ́ tó bá lọ wo ìrìn àjò ìrọ̀bá ń pè àwọn kan ní olùwọ̀ ilé ayé ọjà warawara ọjà warawara yẹn ó wà applicable sí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì hmm. ẹlòmíì pé ọjà kò kó lù wá máa wo ẹni tí ìgbé ayé jẹ́ a fẹ́ máa fi lólé ayé. kò wá ní pẹ́ ah lórúkọ jésù kristi àtèmi àti yín àtàlejò mi a ò ní wáyé lọ́jà wàràwà lórúkọ jésù ìrìn àjò ẹ̀dá òun náà ni ọ̀rọ̀ tí àlejò mi ìránṣẹ́ ọlọ́run ni wọ́n ọ̀dọ́mọdé ni wọ́n olúwafẹ́mi ajayi láti ìjọ african church tá a máa ń pè ní ìjọ adúláwọ̀ bákan náà wọ́n tún ní ṣọwọ́ tán ṣe fún àwọn arìnrìn àjò lọ sí ìlú òyìnbó mo lérò pé ẹ gbádùn ọ̀rọ̀ ọlọ́run tá a fi bọ́ wa lénìí ẹ má gbàgbé ìrìn àjò ẹ̀dá bá a ti wáyé parí làrí ẹ já ṣe sùúrù ẹ má gbàgbé kí ìrìn àjò akóbá lè yọrí sí rere ká bá lè jèrè ní ẹ̀bùn tí ògo tọ́lọ́run ti ṣètò sílẹ̀ fún wa ẹ já kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ ẹ máa gbàdúrà láìsinmi àti ní àìsàárẹ̀ ẹ má gbàgbé wọ́n ní orí ọ̀fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò sígbà tá a bá ké pe ọlọ́run tọ́lọ́run ò ní bíbélì wa ó ní má ṣe jẹ́ kí ìwé òfin nì kó ṣe kí ni o kó kúrò ní ọwọ́ rẹ ó ní ẹ máa ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti ní òru tó àlejò mi ẹ ṣe pọ̀ tẹ́ darapọ̀ mọ́ lórí ètò Ògo Ìgbàlà fún gbogbo ẹ̀yin tó bá wù láti tún tẹ̀síwájú pẹ̀lú àlejò mi tàbí yálà ó wù yín pé ká gbẹ̀yìn náà wá sórí ẹ̀rọ amóhùnmáwòrán báyìí ká gbé já gbangba ká gbà yín lálejò ńlá lórí ètò Ògo Ìgbàlà ó yẹ kẹ́ mọ̀ pé lórísun hmm, kò sẹ́ni tó bá a dòwò pọ̀ tó ń kábàámọ̀ láàárín gbogbo iléeṣẹ́ bíi tiwa báyìí àwa dá yàtọ̀ ní gbogbo ìgbà òun náà lè ṣe máa ń fún wa ní àmì ẹ̀yẹ gbogbo ẹni tó bá wọn pé kẹ́ bá a darapọ̀ báyìí tàbí yálà ó tún wù ìkẹ́ túbọ̀ gbọ́ sí lọ́dọ̀ àlejò mi ẹ ṣáà ti pè mí Fowóṣadé Adéfẹ̀nwá lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí zero seven zero three six two two one four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero three six two two one four eight four mo ń fi àkókò ìkí gbogbo wa wípé ẹ ṣe ẹ kú ìfẹ́ gbogbo ẹ̀yin tẹ́ máa ń pè wá láti eh, Port Harcourt ní Ìlọrin nílẹ̀ Haúsá ní gbogbo yín pátápátá láti Kútọ́nù ẹ ṣe púpọ̀ ẹ ìfẹ́ lórúkọ Jésù Kristi àtèmi àti yín lọ́sẹ̀ tó ń bọ̀ ẹ ò ní kú èmi ní onírun ó dàbọ̀.